أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتبع فوالله وبعلا àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa àṣíwáwà àgbà anábíwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi ní àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ́lọ́n ọba kóṣánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà bá ti mọ̀ ipá wà níparí oṣù Ramadan àwọn ọjọ́ bí ẹ̀tọ́ kù náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bí ọba wa láyà sí láì tó dáa oríire tó wà ní Ramadan náà mọ́sá fi kárẹ̀ kọ̀kan wa nínú ń tá máa palẹ̀ mọ́ náà fi náà ní ọdún Eid kátó wá lọ sí Eid zaka kàmbẹ́tà ń pè zakatul fitr ẹwà Yorùbá máa pè ní jaka zakatul fitr yìí النبي محمد صلى الله عليه وسلم أصلي وأنا يرسل ولوري إيه لو متعمل بابا كده بابا سمعت الشيخ عبد العزيز بن باز فتاوى مهمة هو بيري سبي بابا نيك زكاة الفطر قبل يسأل فوا تبا موترا الفتاوى مهمة page 554 باب زكاة الفطر باب زكاة الفطر àlàyé nípa zakatul fitr zakatọdún question 797 sábẹ̀rẹ̀ pé ma hukmu zakatul fitr ma hukmu sadaqatul fitr kí ni ìdájọ́ ìyọ zakatul fitr àyíkàn fi ha nìsáàbẹ̀ tí ó ní ètò ìdí ètò lọ́dún yẹn kí ẹ̀ tó lè yọ zakatul tó الأنواع التي تخرج محددة إذا نعم كتال يوجد زكاة الفطر وإن كان كذلك فما هي شاكل نعم كتال في اليوم إن كان وعتزم الرجل عن آل بيته بما فيه زوج زوجتي وخادم ستلاف من كبالي يوم يا وري أتعوى مودوري أتعوى متنقدوري الجواب الداون ليه ليه ده يا بابا الداون بابا داون زكاة الفطر فرض على كل مسلم هي زكاة الفطر زكاة الفطر أمانا يعني بيجوا مسلمين قد ما يو صغيرا أو كبيرا ذكرا أو أنثى حرا أو عبدا بيجوا مسلمين أمانا كريني أجبال عباني أو كريني أو بريني ọmọ alúwàdí ni ẹrú ni gbogbo wọn ní ọ̀yẹ́ fún zakat al-fitr bima sabata an ibn umar radiyallahu anhu fún àdí ìsọfẹsẹ̀ ní àdọ́dọ̀ abdullahi ibn umar olùsọ àyẹ̀rọ̀sá mi قال أصبح فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر سواء من تمر أو سواء من شعير على ذكر وأنثى وصغير وكبير وحر وعبد من المسلمين òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sì zakatul fitr ní ọ̀rọ̀ yẹn ah, abọ́ ńlá sa ilẹ̀ nínú gbẹ́bìnì àbí abọ́ ńlá nínú àwọn irúgbìn bí àgbàdo gbèrò ọkà bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alazakari wọn ń fa ọkùnrin ní obìnrin níbẹ̀ ní kọ́yọ́ ọ̀sọ̀gẹ́rì ọmọdé ni àbágbàlagbà ni. وحر والعبد أتمالوها بما ترون من المسلمين وعمر أن يؤتوا قبل خروج الناس للصلاة هذه ما زكاة الفطر كتلو كيدي ابن أمر كيدي أدوى إمام البخاري أتي مسلم يبقى دي سيما إليه ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́fà islam àdúgbò ọlọ́run tó tíwá mùsùlùmí islam gbogbo ń dábàá ṣe lónìí hujja gbogbo ń dábàá ṣe lónìí ọlọ́run ní kat afla man tazakka wa zakara isma rabbihi fa salla ẹ̀rì ọlọ́run ti lọ́ra ذكر اسم ربي فصلى تنسي ما تقول قرار بارك تعرض بس في زكاة ما في زكاة تكتب دعما سي الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد فصلى على كيو يقول لهم قد أفلى من تزكى أنت زكاة الفطر وذكر اسم ربي تنسي ما تقول قرار فصلى صلى كيو قال ما تقول لهم nígbà pé a gbọ́dọ̀ yọ zakatul fitr bá ti dìde ara sara àmọ́ àtàrà yìí zakatul fitr a máa yọ kátólù ọkìrùn kada aflaha man tazakka ẹni tó bá zakatul fitr ọmọ sórí ọmọ jèrè وذكر اسم ربي تسعي متى الله وبعد ذكر تبي الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد fasọ́là lọ́kẹ̀hùn gbogbo nǹkan mùsùlùmí ó lòtò ẹ̀wọ̀n ti ẹgbẹ́léyà lọ́ni fasọ́là ní rọ́bíkà wọ́n hà kí n fọ́lọ́ ọba rẹ̀ lẹ́yìn ẹ̀kọ́ wa gbẹ̀rẹ̀ léyà ákìrùn náà àtògbìléyà bọ́lọ̀ ti tónù ilé yẹn lọ́ni ọlọ́run kadà ákìlá mẹ́ntẹ́zẹ́kà ọmọ ti sórí rẹ̀ o ẹ̀dú bá ti zakatul fitr ó di ọlọ́pàá nínú ìṣẹ̀lẹ̀ Islam wọ́n ti mú kí ní gàmá tí òfin ah, bídà lè yìí ilé bídà bídà olùbídà ń dọ́là rà wọ́n sọ fún ọkẹ́ akíá ó di wa wọ́n ti di pé wọ́n rọ́ọ̀sù báyìí ní alẹ́ 29 mo sí múra lọ́dún kan pẹ̀lú àwọn alákan àǹkíbà ìṣẹ̀lẹ̀ díẹ̀ báyìí ojú àti 29 of ah, eh, Ramadan àwọn ọ̀sán àwọn orísùlẹ̀ ẹ̀gbọ́n orísùlẹ̀ ẹ̀gbọ́n orísùlẹ̀ ẹ̀gbọ́n ó ń tọ́wọ́ ní òun láìkì kágbà àwẹ̀ ọgbọ̀n òde èmi ní ìtọ́nà bá jẹ́ pé orí tuntun náà ó ti dá pọ̀ ìdí magrib wa ń tó bọ̀ wá ìdí magrib wa ń tó bọ̀ wá mo á ní fẹ́ lọ sí ilé àlùwàlá ìrẹsẹ̀ wàlá àfẹ́ǹtàn ti gbọ́ pé wọ́n ti ń ṣe aláwọ̀ apọ̀lá apọ̀ wọ́n ti rí yòókù ní gbogbo àwọn bookshop wọ́n ti gbé sí Allah takbir sí wọn ní mẹ́ta bẹ̀rẹ̀ kí n darí gbọ̀ngàn lórí ọ̀nà tí wọ́n bá kọ́ ibẹ̀ ní àgbà gbọ́mọ kọ́ kọ́ mọ́ wọn yọ sí àárín kan gan gbọ́ Allahu akbar Allahu akbar ẹ̀ bàbá yìí yọ pé kí n gba ọgbọ̀n oṣù yìí bá tún gbogbo yẹn ń gbà rẹ̀ twenty nine Allah bí wọ́n ti bẹ̀rẹ̀ ní Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wọlé lẹ́yìn àti ó ní ọ̀lẹ́ni ọlọ́nibí ni àwọn tá a gba twenty nine sẹ́yọ̀ kanú àwọn àlẹ́mù bọ́lá ti fẹ́ nǹkan rẹ̀ ni lẹ́yìn náà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam wọn ò ní gbé nǹkan méjì síwájú àti tọrọ òun náà ní òun ìtọ́nà ti ní kájọ twenty nine science good ó di ọgbẹ́ náà gbọ́gbọ́n máa bá lọ wọlọ́mà Imam Bukhari lọ́gbà bí ti pé ọ̀rọ̀ yẹn ní dáhùn kápù fìtìr òrèsọ́lá àmì sọ́ọ̀bù kò sí pé ó bí òdiwọ̀n kan pé àfitọ́ba ní báyìí lọ́wọ́ rárá o. يجب بل يجب على كل مسلم إخراجها عن نفسه قرنا يعني كل مسلم زكاة الفطر فنواري فول فنواري وآل بيته أتوارى عليه وأولاد من أولاده هرى عليه من وماري وزوجاته يتوارى عليه ومماليكه أتوارى مدوري إذا فادت قبلت عن قوته وقوتها هم يومه وليله níwọ̀n gbà tó jẹ bá sẹ́kù nígbà táwọn bá jẹun tán táwọn abúlé bá jẹ tán ó di dandan ọjọ́ yẹn àti òru yẹn amma al-khadim mustajaru fa zakatu ala nafsi àmọ́ ọmọ ọ̀dọ̀ tí a ń sanwó fún gbẹ́gbà ní ìdájọ́ ní agreement tí a ń sanwó fún eléyìí zakare oníyọ̀ ọdún fún ilé ọkùnrin rẹ̀ ó oni zakatul fitr sa'imin kutul balad zakatul fitr abon la ya so imudu wa nabi merin bi oúnjẹ ni oúnjẹ tá bá ń jẹ luye ó di alhamdulillah bá ní alhamdulillah wa salatu wa la rasulillah wa ala alihi wa sahbihi bi tada bi adihi bi huda wa amma ba'd ọ̀pẹ́ ni fọ́lọ́wọ́ bá àti àtàlátù fọ́jú ṣe ọlọ́wọ́ bá àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ قد كثر سعاء عن إخراج الأرض في زكاة الفطر وإخراج النقود بدلا من الطعام من الطعام أما بيه واتقف نتعطي سالي في رايك في زكاة الفطر لينا سالي فوليو مشي بأنبه. الجواب فأني دام ما دام بين قد ثبت أن رسول الله صلى الله عليه وسلم أنه فرض زكاة الفطر على المسلمين صائم من تمر تمر أو صائم أو صائم شعير جاء أتسى أتسى يقول يعني له إتوى دي شراء سلام في زكاة الفطر وانا يعني ينير بقبو مسلمين láti يو أبون ńlá نو nínú dẹ́bìnù àbí nǹkan ọ̀gbìn bí àgbàdo bí أو كابا باعتبار لو بها على أن تؤدي قبل الخروج الناس إلى الصلاة إذن هذا يوقف الوكيرون أما يوقف الوكيرون قبل الوكيرون أوديو أعني صلاة قبل الوكيرون إيج وفي صحيحين عن أبي سعيد الخدري رضي الله عنه أبي نقول أن البخاري أسي مسلم هو أصابني سيدنا أبي سعيد الخدري رضي الله عنه كنا نؤتيهم في زمن النبي صلى ساء من رام أو ساء من تمر أو ساء من شعير أو ساء من عبد أو ساء من زبيب هواه هواه صابني كنا نوتيها. أما يتقتل فتن في زمن النبي صلى الله عليه وسلم أبولا من وندي بعث جبنه وبعث أوان ربي أوان bí ráìsì àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn alkama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí dẹ́línù àti tẹ́gbẹ́ ọ̀ká fásitì jẹ́mí alùlẹ́mí tó àmì bí ààdàn àbí bí àmìnà ó bẹ̀rẹ̀ àwọn àfáàmì nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àwùjọ pé oúnjẹ tó ń rí yìí òun náà ni bí oúnjẹ alkama ó di fúláwà فسر آخرون بأنه مقصود بالطعام ما يحتاج أو آل البلد أقول يا ما جلوي جار ما جلوي آه جار ما جلوي أبي الجوني أبي أبي sọmọ bí ta ní láti yọ tó dáhùn ní máa jẹ ó dé eléyìí ni ìdí ẹ máa ṣe àwọn gẹ́rù gáàlì kò bá ń ṣe alkama ni kò bá ń ṣe àgbàdo ni kò bá ń ṣe nǹkan mí náà ni kí é pé àwọn èèyàn máa jà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàhálà ó sọ̀rọ̀ abẹ èyí lè ṣe déédéé ó ní tó pé zakatul fitri musawatin min al-aghniya lil-fuqara náà ni ìfi látọ̀dọ̀ àwọn alágbára àwọn olówó táwọn àti alkà káwọn náà lè bá gbádùn ọdún wọn إذن ولا يجب على المسلم أن يساوي من من غير قوت بلد كل شيء فيها في قد يقول لا تجي لي قال في زكاة الفطر أنت يوم من قاعد أبقى قام يسموني أودي ولا شك أن الأرض قوت في المملكة وطعام طيب النفيس كثير من الرايس المملكة عشان داون سعودي. Ìjẹ́ oúnjẹ tó tó kọ́pìlà ni ọjọ́ tó lè dáa ni ó lè níye lórí àwọn afdalo min sha'ir kó lọ́wọ́ fẹ́ lọ́la ju ordinary àgbàdo àbí ọkàbàdà lọ lẹ́bi ìjà àlọ́sùn bí ìjà ìtọ́pẹ́ lọ́sì wa ń pa pé ó ṣe déédéé olùdáríkà yóò lámù anna òlà haraja ní ìrìnàjò ọrùn sí zakatu fìtì kò sí ìbáwí ń kí n fi zakatu fi ráìsì yọ zakatu fìtì wọ́n lọ́mọ ti gbọ́ láìsọ náà ní kò sì ṣètò ó ti kúlẹ̀ ara ìsìn ẹ̀gàn rí pé ètò ní olórí ló ti yọ zakato ìfẹ́tẹ̀ kó mú náà wọn náà dùn ọlọ́mọ sáà yọ ọlọ́wà. فإذا أخرج المسلم شاء من أرض أو غيره من قوت بلد أجزاه ذلك إيه بقى مسلم يو زكاة الفرق بالرأي من جلوله وقصد ديدي وقصد ديدي وإن كان من غير أصناف مذكورة في هذا الحديث كل أبي هو وداك رأيك إنه حديث مسديدي أودي وعلا والله مسافر وعلا والواجب إخراج زكاة الفطر عن صغير وكبير وذكر وأنثى وحر ومملوك بيني ما يعني كان زكاة الفطر فما دي أتلاقي فلا بتقول أعرض بين الأبي كان زكاة الفطر الفكر àtàgbàlagbà àtọkùnrin àtobìnrin àtọmọlúwàbí àtẹrú bíẹ̀rù mùsùlùmí amma alhamdu amẹ́ omi tó wà nínú inú ètò wà nínú ọ̀rọ̀ ayé dìbò ìkìrájò àlùkò ìjìmá àwọn afáàpá òmìnirí kan sí ní omi inú ó di òmìnirí láàkì ìsáàbò àmọ́ kò sábà ń bẹ ó sì déédéé tó bá lè yọ ìfowópamọ́ lè fẹ́ ilẹ̀ Usman radiyallahu anhu Usman radiyallahu anhu ọyọ báwọn ó di wà wani musafi walwajib aidin isradi wa kabla salatu aid kada ma rati zakatul fitr amma yawqatul likin wa idi wala yajuzu ta'khiru ila ba'd as-salat id azbu la la tuba tidi bi arao amrulala wala mani min isradi qabla aid bi yawmin aw yawmin idan kabirin da yake yo lodukola lodukola odi yele zakatul fitr lodukola àbọ̀dé pẹ̀pẹ̀ ọ̀túnla àwọn rosu rosu ọ̀túnla ọ̀làlámà oṣù wọ́n lónìí ó di ṣèṣèrí àfẹ́ramọ́ báwọn ó di وذلك يؤلم أن أول وقت لإخراج في أصائر أقوال العلماء هو ليلة الثمانية وعشرين وجدد ذلك في 28 of Ramadan كما يؤ fifty nine wọ́n rúfin òrúfin kéèyàn yọ orí dáàbò obìnrin ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wà lọ. لأن الشهر يكون تسعة وعشرين ويكون ثلاثين أي أسر أولجت 29 أولجت 30 وكان أصحاب رسول الله صلى الله عليه وسلم يخرجون قبل العيد بيوم أو يومين àwọn sọ̀hábẹ́ àlẹ́bí sọ̀lọ́lá àwọn àlẹ́bí sọ̀lọ́m àwọn làfẹ́ àgbà wa ó máa yọ ní ọdún kọlá ọdún kọjọ méjì ó di ìṣọ̀ríkọ̀ ha ìfòkọ̀rọ̀ àwọn masakin adẹ̀yọ fáwọn aláìní àtàwọn fẹ́ tó ìnira fúlá dìjọ kàtàbàtà ibn abbas radiyallahu anhuma qala ó bẹ̀rẹ̀ nílẹ̀ tí wọ́n gbà lọ́dọ̀ abdullahi ọmọ abbas olùsàlẹ̀ rẹ̀ sí فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صورة للسائل من لغو ورفث الوسط ثم المسكين زكاة الفطر النبي صلى الله عليه وسلم سلونا يلي ولوري قل يبا جاء فمسوا ويوا àwọn ọ̀rọ̀ mítà sọ àwọn nǹkan mítà wò àwọn iṣẹ́ mítà ṣe tí ọba àmọ́ yóò jẹ́ àfọ̀mọ́ fún ní lágbègbè ọ̀rọ̀ fọ̀sàbáríkọ́ mítà ṣe àbí káṣẹ̀ fún àwọn aláìní náà ló gbẹgbẹ káwọn náà gbọ́ ọ̀nà àdáhà kábìlà sọ́lá tó ẹ̀yẹ̀ kó ká ẹni tó bá yẹ zakatul fitr ẹ̀kọ́ tó lọ́lẹ̀ kírun ilé ìlú ọgbẹ́ zakata àgbàwọlé mọ̀n àdá àbára sọ̀rọ̀ tó yẹ sọ́dọ̀ kamínà sọ̀rọ̀ káàtì ẹni tó bá yọ ọmọ tó ti yí dìde ilé ìkẹsẹ̀ sàárà ní ti zakatul fitr lọ́yọ̀ ó di afáwọn sọ pé wà láyé dúró ìṣèlú pé mọ́tò ìdá jùmùhóró alẹ́ lọ́dọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfáà kò yẹ kí èèyàn fowó yọ nínú àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tí ó gbajúmọ̀ àwọn ìmáàmù pọ̀ ọlọ́run mọ́yé wọn amma a mẹ́rin bàbá abu hanifa bàbá abu fukaha imamu maliki imamu shafi'i àti imamu ahmadu na amari àwọn mẹ́ta gbà pé èyí gbọ́dọ̀ fóyọ́ ìtàlẹ́bí da kọ yẹn sha'ir alkama tamar umaira dalik amma ba ba abu hanifa abu fukaha òun gbà palẹ̀ fóyọ́ òun gbà palẹ̀ fóyọ́ ó bí wa lẹ́yìn bàbá àgbà

ọ̀rọ̀ Abu Hanifa òun náà ní gbòǹgbò tó fi ara tì ọlọ́mọta sọ̀rọ̀ yíwọ ọlọ́wọ́ ó di zukato fitiri ìyẹn máa yọ fún zukato ìfìládì zukato fitiri an sọ̀gẹ́rì wa kabir wa zakar wa otu wal hurmu mulok ní musulmi ó di wa ọlọ́mọta sọ̀rọ̀ yíwọ ọlọ́mọba jẹ́ kọ́dún náà láyé àti láyé tó dáa oríire tí wọ́n mẹ́rọ̀ mọ̀ dáa náà mọ́ta

ọlọ́mọsá fún ẹ̀rí wa lọ́wọ́ ọlọ́mọsá àti kọ́ nínú àbáwọn láyẹ̀tì láyé tọ́jà má obìnrin ọ̀gbọ́n ló tura lọ èdè ọkùnrin yóò múra dáadáa tura rí ó di wa ti ilé ìyẹn máa jẹun kí ẹ báyìí ìyẹn máa jẹun kí ẹ tó lọ sí àti dẹ́bìnú ni kọ́ jẹ́ kó tó lọ ìdí ti àwẹ̀ ni ilé máa kí n tó

ó di ọdún náà ọlọ́run jẹ́ ọba wa láyé àti láyé tọ́jà ọlọ́run bá jẹ́ àsorí ọgbẹ́ àtọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́ba gbọ́n ọmọ ẹ̀yà wa tó ń sọ láì sínú Ramadan ìsìn ìgbà Ramadan ọdún ìgbà àforíjì wọn ọlọ́ba pàápàá jùlọ mọ̀mọ́ wa tó ń sọ láì sínú mọ̀mọ́ wa wò lẹ́yìnà ìyàwó bàbá wa bàbá olówó gádà rí ọgbà àforíjì wọn ọlọ́ba ọlọ́run kó ṣàánú wa. Ah, sísá wa láti Saudi Arabia nka sára sọjọ́ náà màmá yẹn nka tóbi màmá yẹn pẹ̀sẹ̀ wọn kó àdúró sí gbogbo àdúrà tẹ̀sí màmá wọn náà gbà wọlé lẹ́yìn náà ní àwọn àtọkọ wọn sàlàyé tíyàwó wọn sàlàyé sí lónìí wọn àbùrọ̀dá tíyàwó wọn àtọ̀ yíbà sàlàyé wọn kó kuran méjìlá wa kuran méjìlá wa wọn kó kuran méjìlá wa wọn kó sinaya sí ìdíjẹ́ mi sí ìgbìmọ̀ àforíjì wọn lọ́wọ́ I still forgot.